bọ̀dà Jacob ẹ rà ẹ wọlé ìyáníkẹ́ yìí máa ṣe báyìí. ẹ má bínú pé mo interrupt yín. oh no tọ̀tọ̀. ṣé wàá pa. <laughs> ẹ ká sọ. kí ni kí wọ́n yẹn tí mo wà yẹn náà. ṣé òun wà nǹkan kan ni. bóyá kò wá lọ sọ́nà bíbá yìí ẹ wọlé ẹ wọlé ṣe fẹ́ rí mi ni. briefly. okay. Um, ṣé mo lè suggest nǹkan. okay. Um, mi ò mind ọ̀rẹ́ yín tó wá kí n i love a shape. ah brother Jacob. sister Flaky. Brother Jacob. Sister Hey, mo Brother Jacob ti that shape mọ̀. Yes. Ojú Brother Jacob ti mọ ẹni nice shape. Ẹni tó lọ́yàn to dáa àti ìdí to dáa. Oh wow, that's so nice. Any which way, ẹni tẹ́rìn yóò máa kí ń ṣe ọ̀rẹ́ mi. Ọmọ ìyá mi mà ní àbúrò mi gangan. Jehovah. Oh tẹ́mi ṣe drop ọyàn báyìí lòun mu. Ah, i'm so sorry ẹ má bínú a lè wéyàn mi i'm so sorry. ọ̀rẹ́ ah, ah. jacob ẹ bọ́lẹ̀ ń bẹ mi sọ fún pé kò ní ṣe mo kàn try láti differentiate ẹ̀ fún yín ni pé kò ń ṣọ̀rọ̀ ẹ̀mí pọ̀ mọ́ ìyá mi ni ẹ má wọrí ó máa ṣe mọ̀nà ká. Brother Jacob. àti gbọ́. àti gbọ́ ohun tómi pé tómi fọ́ wípé ká máa bọ̀ wá sáyé o. ẹ lè rí ilé ayé dé sí. ọmọ tẹ́mi rí ní hospital ẹ̀yìn máa gùn wà lára ẹ̀. ebi ẹ̀wọ́n àwọn tó ń ṣe tíátà yìí wọ́n máa máa wò fòkìfòkì kiri báyìí ni wọ́n máa fẹ́ mú obìnrin o. àwọn èèyàn kan máa ń pe nǹkan ní love at first sight. oyin fẹ́ pa mí oyin dokun ẹ̀mí mi lọ́wọ́ mú báyìí torí ìdí èyí ẹ wí fún yín kó mọ́ ọ lọ. o ò ṣe má jẹ́ kí n rìn lókun tí ò tójú mi kàn jẹ́ kí n gbénú dání tàbí kí n rìn lójúmọmọ fún ìgbà díẹ̀ kí n tó lè máa rìn lókun. kí n bà nǹkan jẹ́ ó rọ̀ mí lọ́rùn ju kí n tún nǹkan ṣe. But the lady said that you promised to rob me that I wanted to rape you in the kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkan ní pààrọ̀ fún mi. bá tẹ̀ jẹ́ gbogbo ó yẹ kí wọ́n náà gbogbo orí ẹ̀ náà ó yẹ kó orí ẹ̀ á ọmọbìnrin yẹn náà járe. ṣọ́ra fóbìnrin o ọlọ́run wà pẹ̀lú ẹ̀. An adjective is a name of a person, animal, place, or thing. Hey! of I'm just tired of us chatting and video calling. Ṣorí láàrin kò kàn díjú tó bá máa fi lajú ẹ̀ èmi ló <laughs> Really? Oh yeah. Oh, sílẹ̀gbẹ́ mi jọ. What's wrong with you? They bó boy Yorùbá bow? Nǹkan tí to ń sọ nípa máa ríra soon. Yeah àárí ẹ̀ sùn Now, baby, share iṣẹ́ ni ọ̀rọ̀ easy ọ̀là ń ṣàánú rẹ̀. mo understand but at least mo mọ pé gbogbo iṣẹ́ tó bá ṣe náà èmi náà ló wà náwó ẹ̀sìn rẹ̀. sí nǹkan kan mímọ tí mo lọ ilé ayé mi jù wọ́ lọ mi yẹ <laughs> ẹ́ yà máa rí ẹ̀ sùn. okay no problem but then mo pe máa enjoy kí n àti i love you i love you. I Love you so, so, so much. Hmm. okay, babe, bye. All right, darling. Bye. Mm <laughs> See you soon. <sighs> <sighs> was no traffic. Oh, yeah. Oh, okay. Me, more than one I didn't She and what call from one online. Mm-hmm. That's my family. <laughs> this particular person. Yeah. Auntie, ah, but she is a nǹkan What ṣẹlẹ̀ sí mi látẹ̀yìn. he? ṣe àfìsẹ́yìn tí eégún fi aṣọ and you know something tá a bá ní pé ká díjú kéèyàn burúkú kọjá by the time téèyàn tó dábàá máa kọjá a ní mọ̀ you know what I mean so I'm I'm just fine I'm fine. But it looks like a scammer to me. Uh, mm, mm, mm, mm. If you say that, Mojulo, well, yeah. But really, age is nothing but numbers. Uh-huh. So we're fine, Sherry. My love, with him, is really? forever. is Amo, won't a big deal. I'm just happy and I want you girls to be happy for me too. We are. But you need to be very, very careful. I'm going to be careful. Thanks for the love. Thanks for the concern. <laughs> yeah, who's there? Oh my god. Oh, baby's here. Hi, honey. How are you? Mm. How are you? Um, that's my sister, and oh. that's her friend. Good afternoon, yeah, sir. How you doing, babe? I'm oh, fine, fine. That's Femi. <laughs> yeah, my love. Femi. Welcome, sir. kí ló ṣẹlẹ̀ yẹn kí ló dé tán wọlé. mo ń tiẹ̀ jẹ́ ìrìnà ọ̀nà. wọ́n fẹ́ ọkọ̀ <laughs> <laughs> sí ní oh okay yeah, that's fine one. oh god. yes but to ti tó ti ń pẹ́ mi láti about òun. What's that? Oh, bá jẹ́. ó sọ I'm mi ti jẹ́ sẹ́kẹ̀rẹ̀ ẹ̀ sixty. mo dẹ̀ rí tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ ìtajọ́ ń play sin tí n bá nà ẹ̀ kí ló wà fún um, maybe I'll buy you like a t-shirt. t-shirt. Uh huh. Shut. Okay. Okay. Okay. Uh, okay. So since you started it. Yep. So I just say minimum no? What are you going to get for me? Ooh. Mm. Okay. Let me tell you what I want. Timawe, you're going to like um. What was that? What's that now? You know now. Besides I everything. Know. I know. <laughs> <laughs> okay, fine. Zimbabwe. you're going to take me inside and um, give me a massage. Massage? Yeah, massage. Just massage. Just massage. Just you. massage. Stop. uh, not you. Okay, like I'm bleeding right now. Yeah. But my pain economy. máìndé ò dá máìndé ò dá. nà mí ó pè mí kó nà double six. no four. foníṣe. ok ṣé mo pé èmi mo kọ́kọ́ fẹ́ dèjì kí wọ́n tó mọ̀ mi ì mọ bí tẹ́tí mọ́ ra mi ì fẹ́ mọ̀ because mo fẹ́ bí pé wọ́n ló mú nọ́mbà lórí fóònù tèmi dèjì tèmi lẹ́yìn. èmi àti dèjì kọ́ ló kọ́kọ́ rí papọ̀. nípa nípa mo ti rí. kí ni tó ṣiṣẹ́ báyìí. ìgbà tí mo dé ìgbà tí mo kì í orí bó ṣe yọ̀ mọ́ mi ni. báwo ló ṣe yọ̀ mọ́ mi mọ́ra ni. Àwọn ọ̀gbìn ló kọ́ mi lọ́dọ̀ àwọn ọ̀gbìn lọ́wọ́. Àwọn ọ̀gbìn ló wà lẹ́yìn ìwọ́ kúkú ẹ̀rọ ọlọ́run. ẹ ṣe ìlú wo ni wọ́n pè é. ìwọ ló ń bọ̀lẹ̀ Ẹ̀gbọ́n, ẹ wèrè gan o àti èrè orí ó pọ̀ gan náà lè ṣe bẹ́ẹ̀ ni fi gbé ọmọ tó ń rẹwà méjì tó ń tìkì bẹ́ẹ̀ tó ń à wọ́n máa ń jà torí ẹ̀rín nìkan ẹ̀ẹ́dẹ̀jú báyìí lọ àbẹ́kù sílé ni ọmọ ẹ̀yà wèrè fún ọmọ ẹ̀gbọ́n mi lè parọ́ fún yín o. can trust me, I'll never let you down. This is the true love I've been searching for. You fail, I've been praying to love. Can you stay? I need to take pictures now, Sumo. Good. Oh, ah, yeah. We'll let up. Hold on, hold on. Yeah, upload new pictures. Sumo, okay. Our followers name Mama Jura. Hey, go show Mama. Yeah, put it here. Ah, well, I need to serve my followers some nice pictures. Yeah, where's the kiss, baby? Okay, On my neck, put it on me. Mm, I love you, baby. Okay, that's me. I'm a baby there. Come on. Oh. Okay, learn that one, that one, another one from this angle. Okay. Smile now, then let you. Just go do it, That's it, that's it. Yes, this is good. mo pé hmm, àwa náà ṣe social media fún kò sí dull moment eh no but this is just you and I now. Mm-hmm. last picture, last picture, last picture. Yeah. You know, I, I, honestly don't even know what to say right now because you you you bring so much joy into my life. I mean, nǹkan me mi expect to mo lè ayé mi and you just turned everything around. you know. you make me very happy. Come on. Okay, for example, we went out and the whole shopping thing was just crazy. I didn't, I didn't need most of those things. Babe. <laughs> okay, now listen. See me, you bá ṣe fún ẹ, hmm. jọ Aww. I'm just asking. ta ló fẹ́ kí <laughs> Okay, like, you know, I'm, for you right now, like, almost like almost secondary school that is oh, just you know like in, in love do. and yeah. I just want to pray for you my baby thank you Ọlọ́run bá mi túbọ̀ máa bùsápò ẹ̀ àdìmọ̀ abára wa kalẹ̀ lágbára Ọlọ́run èèyàn bí ọ̀tá ọ̀tá bí èèyàn èèyàn bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá wọn ni kò sí and èmi náà I'm just ah. I'm just I'm just happy happy as in you make me really really happy. okay like seriously what what I'm joking, <laughs> what like what. What's that? <laughs> Hi girls. Good afternoon. Báwo Yes, so I enjoy our. <laughs> we had mad fun ojú yín gan jọ pọ̀ fine you had fun àbí. <laughs> well. ọkọ ṣẹ̀ṣẹ̀ ń jáde padà. ẹ bá bínú a máa kúrò fún yín sí. nǹkan tó mí nǹkan nìyí. sọ́pọ̀ ilé ìpàdé. àkáǹtì ẹ o ẹ kò ṣe àbá mi máa tọ́jú wọn because ojú wọn ti ń dazzle gidi ẹ bá mi máa tọ́jú wọn. <laughs> bọ̀ ẹ mèkẹ́ forever o forever ni kò jẹ́. <laughs> wọlé wọlé pọ̀ fún mi. àwọn ọmọ ọlọ́run lè kí ni wọ́n wá káàkiri àwọn ọmọ ọlọ́mọ ṣé kí wọ́n lè kọ́ just protecting their sisters' interests they just protecting my interests. Ah, Any privacy. we have it. no we don't have it. ṣé kí n lọ tì wọ́n mọ́lé. báyìí wàá boss and wọn máa gbọ́ sàn lówó kẹdẹrẹ wọn kàn pariwo. n kì ah, babe come on. oh god you see what i'm talking about. ìfẹ́ mi what's going on now why are you brooding. Kí ló ṣẹlẹ̀? Yes, I'm fine. You can't see you're fine now. This is not you. Látàárọ̀. Babe, I'm fine. Okay, can you please tell me exactly what the problem is? Please. Ah. okay. Ó ní eh, business kan tèmi àti Dèjì fẹ́ jọ ṣe ni. So, àdẹ̀tijọ́ sọ̀rọ̀ owó yẹn so ẹni tó wá fẹ́ fún mi lówó yẹn bó ṣe lọ fuck me up nìyẹn so. Gbogbo mi fẹ́ sàn kankan pa ẹ̀ okay so like how much are we talking about. nǹkan tó ń bí fifteen million ní díọ̀ ti fẹ́ yá mi tó ń tìtorí ẹ̀ stress mi mo ti yá lówó láì mọye babe are you talking about fifteen or fifty million. babe fifteen million. okay fine màá yẹ. Mm-hmm. Are you? Ah, babe. wà kí n tó ń ṣe oògùn kan tó because i love you. i love you too. okay that's enough fellow dear. Oh, ebi ò pẹ́ mọ́. ebi ò pẹ́ mọ́. ebi ò pẹ́ babe. <laughs> thank you. yeah. Mm. sit. Yeah. But she will jẹun. I'm going to watch my king eat. Then I'll eat mine. Ah, thank you. You're welcome. Ó ah, dé ń di kàkà ń di kùkù látàárọ̀. Tí mo pé ìdùnnú ẹ̀ ni ìdùnnú mi náà. Bébí dín pẹ̀. Mo dẹ̀ fún ọjọ́ kájọ jẹun náà. Jẹ́ kí n wo kó jẹ. Bí bóyá jẹjẹ. Kò <laughs> Mm-hmm. Very clever. Eh, mm. Okay, so tell me what I want to hear. Nice. Thank you. Mm-hmm. Ọmọ tó yẹ máa ń sè náà, ẹ̀kí bí wọ́n ni. Mm-hmm. Ó ṣe mm-hmm. jẹ. Àpò ẹ̀kọ́ jẹun jẹjẹ ọ̀nà jẹ. When my king is not eating, then I can eat. Well, I'm eating now. When oh, you're done. Okay. You're welcome. Thank you. Mm. About question, you know me well, Kosi. Thank you, you so You just much. have Thank to be you. happy. Hmm. Thank you. You're welcome. Thank you for making me happy. No, no. At least proceeds to my stay from the business. Èmi náà ló máa ná lé lórí tí wọ́n talking about. Wọ́n <laughs> ṣe gbogbo obìnrin ló mọ̀ ọ́. Ah, mi mọ̀ <laughs> alágbára ọlọ́run agbára ọlọ́run bó ṣe wù mí ó máa wẹ́lẹ́ dá mi ó máa finú ẹ̀ ṣoyún ó máa fẹ̀yìn bọ́mọ mi pọ̀ àkànwé àyè ṣe ọmọ mi kàn wá lórí wa. <laughs> agbára ọlọ́run ṣọkọ mi I love you too baby. mi ò jẹun díẹ̀ sí i. ok inú ìmọ̀ jẹ ti mi. ẹ tó bá ti dé tán ìmọ̀jọ máa jẹ tọ́jú ẹ <laughs> Careful. Mm -hmm. Thanks, girl. Babe. ṣé sọ pé ṣiṣẹ́ ṣiṣẹ́ ló jàre iṣẹ́ ni. so let me go. i'm gonna miss you. i know but we have to work. Chicken tẹ̀lé náà. come on. <laughs> bí ètò ṣe ń ṣe ló ṣe ń ṣe mí bọ̀gbà tí wọ́n bá lọ ń sìn ta ni kó máa mójútó ṣe ẹ̀ so ìwọ́n láti dúró kí mi lọ ṣiṣẹ́ tèmi kí wọ́n náà máa ṣe tiẹ̀. Honestly, I, I don't know how I'm going to cope without you. Oh, uh, man. What should I now? Okay. Uh, I think I'll have to do this, yes. What are you doing? Ah, come on. Come out with me. Out with me, okay? Uh, mm, hmm. Are you serious uh, right now? Yes. So, Moppy bá wà lọ́rùn ẹ̀ sùn tó fi ń jí ọkùnrin ọmọ balẹ̀ You know what? I'm, I'm going to cherish this so much. Thank you. But then you have to promise me something. What's that? That you're going to call me every day. Okay. Every hour. Okay. Every minute. I promise. Today. Yeah. I love you. I love you, Mom. Yeah, I have to go now. Um, Baz, Nicole. I have to drive to take it down. Okay, we need to tell him, babe. Are you serious right now? You've got to mama máa sọ̀rọ̀ sale. A máa sọ̀rọ̀. Ah, eh, mo mo struggle pẹ̀lú phone lo, sọ pé ká máa sọ̀rọ̀. Get away from me. You dey me. Eh, kí ló Now, Let me go. Hello, ń lọ ṣiṣẹ́. Come on. you serious, okay? nǹkan mi ni kẹ́. kí èmi tiẹ̀ lè yọ. ọ̀gá mi tán láwọn fẹ́ lọ gba báṣà ṣé màá lè wà promotion on gate man now I can't live here anymore mo ti wà tired I'm tired of gate man. máa lọ. Simi ẹ bọ̀mú láti lọ ṣiṣẹ́ ẹ̀. Jọ̀ọ́ náà jẹ́ kí n lọ ṣọgbọ́n. Sorry, Maria is not okay. Mm. I love you. Mm. I'm coming, okay? Yeah, go inside. <laughs> Yep. Wash your leg, Can I show true love Where nobody there for you? Hey, my boss, I'll be there. Come back, come back, come back. Come back, come back. Hey, we're free. Just ẹ sà. má ṣe wọ́n rọrùn pẹ̀lú ìyàwó mi o tó bá dé ìwé má fọwọ́ síbi tọ́wọ́ gbé. everything ma wà chocolate ẹ lè wà ẹ lè wà blame where him blame me. ṣé kò sí pẹ̀lú òyìnbó rádaràdá tó ń sọ. sir save the road my sir i drive well i take God and follow you. till the end of time. Ooh, ooh. Can ah. I show true love? yes ma sorry to speak with you ma <laughs> ó ní ẹ ní mísì dáàdì báyìí torí ẹjọ́ wa conizing ẹjọ́ wa connecticut yes ẹjọ́ ẹjọ́ wa atlanta ifidi e now tàdé ti wa movement of going now Say ṣe ni wa ẹ Mommy, mọ́mí máa wọ hug of bed last lálẹ́ yìí <laughs> in fact mommy, i can yes i'm there gate. Mommy, hmm. eh, eh, eh? ẹ notice pé ẹ máa wà ọ̀gá pillow today yes because the your husband now. a shout it down now. A big shout to today, 2013. Come on. John Diesel. What time? Shalom Diesel. What time now? What time? Ladies and gentlemen. We're not checking. What? Rocky, JT, talk, that's going on. You said what? and you see my lifestyle, I got G's in the door. Watch how you drink the water. See let me outside with the feet man too. Come on, water, show me prison. I mean, I stand the different. Last time you pray. Back girl said she won't. Watch the water. So I chatted the girl till I won. Hey, Benji. Get your money. You go chop it fast. Love is money. Can you see the pool? Catch you. I'm not faking this. Oh, we trying to swim it. You see this feeling. Swim like a building. I'm on West and Come on, let me feel. Son of Pizzo. I broke none of these Are you ready? When I Water. Ladies and gentlemen. I broke none of these water. you What the? All right, ladies. sun fáìlà yẹ lọ́sẹ̀ kúrò ní àtijọ́ ìṣọ̀lá tó dé pọ̀ sí i. àìlá mi jọ̀jú àmú ẹ̀jọ̀ mọ́ ẹ bá mi dà mọ́lẹ̀ àìjọ ní bí a bọ́ sá. Bàbá ti ní ìdílé ìṣòwò àti àbáwọ̀ yìí. Ọmọ àgbà láti sun fáìlà yẹ lọ́sẹ̀ kúrò ní àtijọ́ ìṣọ̀lá tó dé pọ̀ sí i. àìlá mi jọ̀jú àmú ẹ̀jọ̀ mọ́ ẹ bá mi sáàbù wọn nírọ ẹ̀yìn lọ́wọ́ adìyẹ ẹ̀tọ́ ya rẹ̀ kò sí ewu fún wa rárá. ẹ̀rọ wọn ni mo pa ọ́ bàbá tó dé ọjà mi lójú ẹ̀yẹ ọ̀rọ̀ ọkọ̀ tó bí wọ́n bẹ́ẹ̀ jì ní àwọn olùjọba àsìkò ti tó a ó sọ fún wọn wọ́n ṣíwájú ìrìnàjẹ orí burúkọ rí kádébí àsọrí ikú ẹsẹ̀ orí burúkọ rí kádébí àsọrí ikú ẹsẹ̀ ẹnu wọn mẹ́ta ẹnu wọn wẹ̀kẹ́ àwọn òbẹ́ ẹ̀rù ìṣẹ̀lẹ̀ wọn. This is the thing you know I'm dying. And I'm not guys sleeping for that. Yeah, I know I sleep for her. For the girls, girls look inside. Yeah, I know come look at the jazz play. That is a shadow man. So I asked it and find me. For the long time, I'm beside I do run out, I'm standing. I'm not teasing, I'm lying. Ladies and gentlemen, today is about to shut it down. Playboy is about to shut it down. KG is about to shut it down. Charlie Prince is about to shut it down. Olamilekan is about to shut it down. If you don't get money, eyes are waiting. Whoa, whoa, whoa, whoa, whoa. Bless you once out, ladies and gentlemen. Tune in. It's cut my head. house since yesterday. yes wo. wo bí. kí ló ń ṣe mo kí ló ń ṣe kí ló ń fọ nǹkan tó ti ka gbádùn tí wọn mú yọ wọn tó wà ní tàbí báyọ̀ dáná ni tẹ́gbẹ́ ìmọ̀ àkọjá bá máa ṣe. ṣé ibi tẹ́ ẹ jókòó sí ẹnìkan jókòó sí ṣé bá ló ti rẹ̀ pé lẹ́nu mẹ́ta ìbí ò ta sí rárá. ẹ má kọjá yìí sí o. and Lara, good attribute ọkùnrin láti mọ bá ṣe ń manage ìkéré kan tó fún ọmọ kan báyìí tó wá lọ báyìí tọmọ yẹn wá ń sá kiri tó ń lé kiri tó ń kó kiri wọn lé kiri tó ń lé kiri tó ń lé kiri bùkún bá olórí burúkú lélẹ̀ òun mọ nígbà tẹ́jọ fẹ́ kọ́bùrà fẹ́ jáde ní ìfẹ́ ló kó yẹn ẹ wò màdàmú ẹjọ ẹjọ ẹjọ màdàmú ẹjọ ẹ má jẹ ẹ má jẹ fún lẹgbẹ. lẹ́yìn ọjọ́ tó lè ṣe ṣe sí àgbàlá ta ń lọ ìfẹ́ ẹ̀ ṣì wà nínú ọkàn. a good housewife tẹ́lẹ̀ fi yan ọ̀gọ́ta ìwà gun orí bẹ́ẹ̀ wà lọ sùn tẹ́lẹ̀ ò ti wọlé. tóbi ń bá ti láì kò sí bí obìnrin bẹ́ẹ̀ ṣe ní padà ṣe ṣe. nǹkan tí ojókòó ti rè ló wá kú ẹnu látijọ́ lóò sọ̀rọ̀. ẹ ẹ ẹ bí wọn máa ń pè é ẹ wọn máa ń pè é ẹ ṣe máa pé lóbìnrin ṣe máa pé lóbìnrin lẹ́fẹ̀ẹ́ ṣe ẹ kúkú bà mí tóbi gan àgbọ̀dọ̀ kúkú bà ṣe máa jàmàlà ó dà ṣe máa jàmàlà ṣe máa kẹyà ẹ ṣe máa jàmàlà ẹ bísù máa. jẹ́ kí n tó yẹ àwọn ọlọ́wọ́. kí ló bá dín bẹ́ẹ̀? ah láyé mi. lẹ́ni má help yín o. mi kò má wọrí. ewu bí ṣe ń sweat. ẹ fi lè jẹ sweat. Oh ẹ fẹ́ já mu wá sí bíbá. ẹ mo ẹ understand nǹkan tó ń ṣẹlẹ̀ as in I just called my love and he says he's on his way màá wá ní pé kẹ́yìn méjèèjì wá dáná hmm. mi ò ṣe rí ẹ o. èmi ṣáà máa jẹ nínú ẹ̀kan tó jẹ́ ìwọ gọ́mọ̀ kò yín possible. Uh-uh, lóúnjẹ tèmi ń ṣe. ṣe iṣẹ́ ìbí ṣe ń lagun. Uh-uh. it's just for him. Uh-uh. ṣé àtúwá ní sún bíbá ẹ lálẹ́ ni. Ah, sorry to disappoint you ṣeré the moment tó bá ṣe dé tí n bá gbọ́ hàn ẹ̀ báyìí alele ẹ lọ ah. nìyẹn because every now and then lè máa ń prognose yọ ọ bí ṣolùmọ̀ ẹja ni. no na ibi wọn ṣe ó dàbí pé serious. ẹ wẹ̀ jẹ́ ìrí wọn lé ní ó ti pẹ́ o. Mm-hmm. Thank you. lè solve gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ adé ń sọ fún yín jọ yẹn ẹ ní ẹ lọ́ọ̀bù gáì ni ẹ ẹ̀yin dẹ̀ lẹ sọ pé tí ẹṣin bá dání a máa ń tùngún ni ẹ wo mi ní nǹkan mi láti sọ fún yín ju pé ẹ wo ẹ try kẹ́ move on ẹ gbàgbé gáì yẹ move on. mi ò tiẹ̀ láìkí bí mo ṣe ń rojú yín ẹ̀mí mi dẹ̀ ń sọ fún mi jọ yẹn pé ọmọkùnrin tí mò ń wò yìí ó sọ fún yín pé scammer ni gáì ẹ̀ bọ́n ó ti fìfẹ́ bo ojú yín ẹ fẹ́ gbọ́ títí wa ẹ wò ó sìn ó ti lọ ẹ jọ̀ọ́ ẹ má sunkún mọ́ i'm very sure pé ó máa kó ní títí ẹ i'm so sure of that kò lè lọ bẹ́ẹ̀ láíláyé ah! àǹtí mi ó sì tó nà ẹ má sunkún mọ́. Ah! tí mílíọ̀nù fẹ́mi já mi lólè ara tún já mi tẹ̀ mí já mi tẹ̀ mí i don't deserve this. I know I do not ah, deserve it. Ah, Mama, could me deserve your love, ṣàánú mi, what do I do? Hey. Eh. ẹ jọ ọ̀gá ni mo fẹ́ rí ọ̀gá lẹ fẹ́ rí. bẹ́ẹ̀ni. ẹ sàfíkètì tán fi invite yín dà. sàtífíkètì bíi ti mm. báwo wọ́n retí mi. wọ́n retí ah ṣé wọn ò fún sàfíkètì ni tẹ bá fi wọlé tẹ bá débi. wọn ò fún mi. tí ọ̀gá bá máa wà invited of people wọ́n máa fún yín ní sàfíkètì tí máa gbà báyìí igbó ọ̀gá want to see yes ẹ wà sàfíkètì. ṣe gbádùn ṣe wà ókè mi ò wá kí mo wà lẹ́nu géètì. ọ̀sẹ̀ máa fún mi ní certificate láti wá síbí báyìí wá wọ̀. yes tí màmá ọ̀gá bá fẹ́ wá from village mm. wọ́n ti wà further notice of hearing pé mama is coming so màá ti wà fọ́dà now ẹ̀yin ẹ wà notice ẹ rẹ̀ tún wa further. so you are useless of coming now. ẹ wo ẹ kúrò lọ́nà jàre. àkìkí kúrò ṣé ìlẹ̀ fi mi síbi ó dà pé ibi ilẹ̀ máa ní stop over sí. wọ́n láwọn bẹ̀rẹ̀ ni mà. ẹjọ́. ẹjọ́ yín kọ́ káyọ̀ pé madam wà yẹnu first ibi ló máa ń stop over sí bí gbà play bá takú sí kẹ́ńyà ọlọ́run yú ẹ but now i will still wait for you here yes you can come out again where you see oga madam good good day ẹ kọ́ ọ̀lẹ́ mà yes ma. mi ì rò pé mo rẹ́jì rẹ o. Ah, mo mọ̀ yín dáadáa eégún mọ ni èèyàn mọ̀ bẹ́ẹ̀ ni ma. okay so what can I do for you. ẹ mo nídìí ẹkùn yín mà nítorí ọkọ mi Sodiq mo fi wá rí yín mà. ọkọ yín Sodiq. bẹ́ẹ̀ ni wọ́n hold on. Hold on, dùn ọkọ yìí. ó ní mà ọkọ mi. kílẹ̀ pé kílẹ̀ orúkọ ẹ̀. Sodiq ni mà Sodiq dà ó nìyẹn ó kọ́ mi. Zena má miss mi jọ because mo ti rí pójú tí ń ro ẹ o ti ń dó sójú ọ̀nà fún mi sí. àwọn ojú ń ro mí jọ. ojú ń ro èmi náà má miss mi jù òkè mo fẹ́ lọ ṣiṣẹ́ ni so jẹ́ kí n lọ ṣiṣẹ́ ok. Ah, ah. Mm, people easy ó dà ń pé kí n máa rí ẹlẹ́gbẹ̀ẹ́ all the time. bẹ́ẹ̀ ohun nǹkan tó ń sọ ń sìn ó máa jẹ́ kọ́kàn mi padà mo lè má lọ ṣiṣẹ́ wọn tí n bá dẹ̀ lọ ṣiṣẹ́ bí máa pa wá o ṣe bó mọ̀. má jẹ́ kórìí mi máa wú. má jẹ́ kórìí rẹ̀ ojú because ó mọ̀ pé mi àti ẹ̀ à lè jọ fira wálẹ̀ so tí mo ṣe ń lọ sí bí mo ṣe fẹ́ máa dá sùn tí ìyé mi èmi tí mi lè dá sùn tí mi lè dá ṣe nǹkan kan gbogbo nǹkan ló ti fi bà mí jẹ́ nísìnyí mo ṣe máa fi kọ́ra láti máa ṣàìmọye nǹkan fúnra mi ni okay màá rí soon so that kí n lọ ṣiṣẹ́ òkè ó lẹ́bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ torí ọlọ́run mo fọ ọlọ́run bá bẹ̀ ẹ̀bẹ̀ yẹn ni pé ṣorí nǹkan tó wà nínú ẹ̀ yìí mm-hmm. mo sì wá rí pé mo tún bẹ̀ torí ọlọ́run torí oh, no no listen mo ṣètò ìtì ẹ mo fi ẹlẹ́dàá mi bẹ̀ má jẹ́ kí nǹkan ṣe ọmọ mi so ọmọ èmi kan ló kẹ́ ẹ̀ fún wa èmi wá ń kọ́. ohun tí mo ṣe ń kí ẹ̀ fún mi náà mo ń kí ẹ̀ fún ẹ pẹ̀lú nǹkan tí mo ń sọ yìí indirectly or directly nǹkan tí mo ń sọ náà ni pé kí nǹkan máa ṣe ẹ tí nǹkan bá ti ṣe nǹkan máa ṣòro ìjẹ́fẹ́ kí nǹkan kan ṣe okay you know I love you now my baby I'm serious sorry I'm fine for that day serious sorry. thank you. lọ́kẹ́ kó wá lè mọ̀ ẹ́ mo kẹ́ fún ọ náà. ajẹ́. Mm-hmm. Mm. That's what Thank you, brother. Thank you. Wait, wait for me. Let it show. Okay, let it. Oh my god. oh, <laughs> oh thank you. oh, oh my god. Oh god, thank you. Thank you so much. <laughs> I love you. I love you so much. Okay. Mm-hmm. Okay. Yeah tọ́lọ́ mm. burúkú yẹn ṣe gba three million lọ́wọ́ mi nìyẹn o lẹ́yìn ìgbà yẹn ni mo bímọ ìfún. ọmọ tẹ bí fún Fẹ́mi ni. Mm, Sodiq. <laughs> sorry Sodiq ni lọ́dọ̀ tí yín. bẹ́ẹ̀ni. ok hmm, hmm. three million tó gbà lọ́wọ́ yín kí ló lóun fẹ́ fi ṣe ó ní òun fẹ́ fi ṣe contract pẹ̀lú ọ̀rẹ́ òun kan pé àwọn ní láti parí contract yẹn. ó kì í sọ wá sẹ́ pé ọ̀rẹ́ òun yẹn kò gbé kàn lòun mọ́ àbí pé òun wà disturbed mm. òun wà traumatized. Yeah <laughs> ẹ ń wò pé báwo ni mo ṣe mọ láì tí àbí. ó yà mí lẹ́nu. ah no problem bó ṣe lò fèmí náà nìyẹn ah. fifteen million ló gbà lọ́wọ́ mi. Ah, ó tẹ̀ rówó gbà lọ́wọ́ yín dáadáa ó <laughs> lè gbà ó lè burúkú ni ah, ah. mo ṣàmọ̀ pé níbi tó bá wà ṣá ọlọ́run á dá ẹjọ́ yẹn àmín hmm, ọlọ́run á dá ẹjọ́ yẹn kò sí problem bá mi fi yà jẹ kò sí problem ẹ pẹ̀lẹ́ kù tọ́jú ẹ kù tọ́jú ọmọ yẹn á dira dìgbà lágbára ọlọ́run àmín àmín ẹ jèrè ẹ jèrè ẹ pẹ̀lẹ́. ọ̀rẹ́ bá rí àwọn site tí mo ní ìsìn ló ń pè ní ẹja ọsàn mo ń ṣe àwọn ẹja ọsàn tó wà ní gbogbo original ẹja ọsàn <laughs> ó make sense. Oh, Mami o. Bad nigga. <laughs> ṣùgbọ́n àwọn wà tí ó kì í yé mi tó bá ti dọ̀rọ̀ mo nílẹ̀ mi mo fi tó ti máa ń rá àwọn ọmọ yìí àwọn ẹja tí wọ́n máa ń mú wọ́n máa ń jìnà gan-an tó máa ń gbà ń bẹ̀ gan-an ni olóyè ń ṣe. Nami ah, Nami you know say for the game I be baba I be baba but no worry I don dey put you through I don dey mo ti ń kọ́ ẹ wọ́gán wa bad oyè twelve oh, to the point mo wáyé. fara mi balẹ̀ ìrìn àbáyé táwọn ti bá máa fara balẹ̀ tí máa máa jẹ tírénì tán gan máa jiná ju ẹ lọ àjìnà jù mí lọ èmi <laughs> èmi dj deji. ẹ <laughs> oh, eh, that reminds me nípa àwọn sáìtì ẹ eh, alpha ibi ló ti bá dé o update mi kí ló ń ṣẹlẹ̀ alpha. Oh, ṣáà wo foundation ni mo ń lè lọ́wọ́ jàre wọ mm, ìkan lára àwọn site mi yẹn eh, ìkan lára àwọn ìṣọmọ onílẹ̀ oge oh, so débi mo ti máa sọ pé mo fẹ́ kọ́lé sórí ẹ̀ àtọ̀ ṣe ìkẹsàn mo ṣì ń gbìyànjú ẹ̀ lọ́wọ́ kí ló mí pípọ̀ ìṣọmọ nílé òun kan tó bá ń ṣọmọ nílé pàdánù ò ní gbogbo yẹn ní time báyìí. pàdánù náà ni ìṣọmọ pé àwọn ọmọ máa ń tọrọ àwọn pé dábàá ti torí epo jẹṣọ àti torí iṣu jẹpo òun ni irú àwọn ọmọ yẹn ọmọ yẹn wá láti ìdílé rẹ̀ ọmọ tí ẹkùn yàn ti ẹ ṣe lè màmá ní tó bá jẹ́ pé lẹba dá tán ni ọmọ tó gbọ́ràn ni tó lẹ́kọ̀ọ́. kò sínú dictionary tèmi kí ló ń jẹ́ ọgbẹ́ kan gbẹ́gbẹ́ man no dey get all those kind time na wetin you concern epo and issue. i no even dey chop epo or iṣu oh, need gbogbo yẹn. mo tó yín sọ̀rọ̀ ọmọ wọn bí mi ni èmi náà máa bí wọn. mo ń ṣe táìmù yìí. ok mo ti gbọ́ ah mo ṣáà ti fún ẹ lọ́pdate. wo ma pẹ ẹni ọ̀ṣà advice mi fún ẹ ni pé àìtí forty let's work now and play later lọ́pẹ́ o tá a bá ṣiṣẹ́ ń sìn tá a make owó máa pín gbogbo town red mo ti bá lọ́wọ́ ṣe gbogbo ní gbogbo ó oh, ní ìdẹ́ ó ti yẹ mo ò do job mo ò mekùn ní. màá màá rò bó ti fẹ́ ṣe bọ̀ for now èmi ṣì wọ́n kí pẹ̀lú ọmọ yìí náà lọ́dún. wọ́n ẹni ọ̀ṣà ọ̀fà mẹ́wàá ń chọ̀bù ebi ọ̀pẹ́. àdéhùn kí fọlọ́. ọ̀yọ̀ sí wàhálà mẹ́wàá gẹ́rì tí a kò chọ̀bù. sí wàhálà máa ń má wọrí ṣe ti gbọ́. Ah. ìfúnra náà fọkàn yín balẹ̀. ẹ wà. Ah, my love. Yeah. I miss me much. I will. <laughs> Mm, kò sí wàhálà, lókè sí ẹnu No Lánàá kọ́, màmí ṣe bẹ́yìn ṣì wà rán. Àwọn ah, èmi sì ń ṣe fàájì ara mi bí. Wọ́n ti lọ. Ah, ilé ni ilé yẹn ṣe bó ṣe wò yín. <laughs> <laughs> Dáná fún ah, ah definitely. Mm. Kí ni kí n bá yín rà bọ̀? Ah, mm, ohun tó bá ti wà lórí ẹ̀mí ẹ̀ ní ra wá fún mi tó mọ̀ kó da ọmọ kan tẹ fẹ́ <laughs> ra. èmi da wá fún mi. no no baby baby i don't like that ojú ni nìyẹn now. o ṣe máa béèrè lọ́wọ́ mo ń sin pé kí ni kò rà bọ̀ wá fún wa èmi ń kọ́. wọ́n sọ fún mi pé ò ń jọ mi. yes i am. come on ṣé mo lè ṣe kí n má ra nǹkan bọ̀ wá fún wọn o mọ̀ pé tí ẹ special <laughs> I trust you. No, mm. wa lórí ìjọ tó ọmọ wa <laughs> okay okay ma. My baby boy, uh-uh, I've missed you. How ni dé? Stress yẹn pọ̀. Oh, traffic ah, right? Traffic. Auto time to sú mi bíi pé ṣé mi ní padà surface báyìí. Oh. Mo mọ̀ kàn rò pé ilé ló ń keep going. Yeah. Keep going. Yeah. ẹ̀ wà lé now. <laughs> I trust you. Oh, ah. I'm really happy to see Baby, oh, <laughs> wo má worry. Mo ti ní nǹkan tí máa fi calm ẹ down. Mo ti kẹ́sì favourite ẹ lè. Tí wọ́n á jẹun tán, àwọn aṣèkìní, àwọn aṣèkìní. Favourite oúnjẹ? Uh-huh. No. What? Kò ó ṣoúnjẹ ni mo kọ́ fẹ́ because ebi yẹn ò tí ì rí lè pa mí bẹ́ẹ̀ tí n ṣe rí ẹ̀ ń sìn stress tó wà lára mi ti ń so jẹ́ ká kàn bẹ̀rẹ̀ láti ibì kan kí stress yẹn wá ṣẹ̀ kúrò pátápátá oh. ebi máa wá pa mí. Mm. yẹ gẹ kò yẹ you know what I'm about. I know. Would you stay? Would you stay till the end of time? Ooh, can I show true love when nobody there for you? I'll be there forever. And when kids are going down, I will always be there for you. Nínú ọyẹ́ nínú ooru. Alex ni mo máa ń wò ìkẹ́. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú obìnrin mi. Bẹ́ẹ̀ni. Ah ah miss alex ládùrùfẹ́ tí mo ní salex ìwọ náà mọ̀ náà èmi lalex ṣe gbogbo ilé ìfún. àǹtí mi ṣé mo ti sọ fún yín ẹ̀yin lè máa ń gbé love love lè máa gbé love love sórí kò sí nǹkan nínú love ọkùnrin ò láyọ̀ lè. ẹ ṣé bí mo ṣe love alex ṣé mo jẹ̀bi ni ṣé kò dáa ni. èèyàn kì í gbé love sórí ju. but sister ó yẹ kẹ́ ẹ mo tẹ̀sí máa manage relationship yín ṣé yàrá tajà búrò yín gọ̀sẹ̀ tá a bá fi lè fi ọkùnrin ibi tá a máa ń gbé sí ni in case tó bá máa ṣe rádaràda á yẹ dànù. á yẹ dànù ni ẹ̀ẹ́n ìwọ náà dẹ̀ mọ̀ mi dáadáa o <laughs> mo jẹ́rìí ó mọ̀ mi pé mo ṣẹran tó rọ̀ o ó mọ̀ mi pé adákẹ́jà ni mi o Alex àgbà Alex àgbà Alex àmọ̀ kọ́ òun ṣe èèyàn èmi àmọ̀ ẹ jẹ́ kó mọ̀ Alex àmọ̀ ọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ ẹ kọ́ lọ́gbọ́n ṣó ń wá mi ni ṣó fẹ́ máa kọ́ mi ni ìwọ gan mọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n tó ní Alex àgbà máa jẹ́ kó mọ̀ pé ẹran tó fà báyìí tó yí báyìí. òun ló pè ní kíni nọmọ ah alex àgbà àfi tó bá kúrò láyé nìkan ló kù ṣùgbọ́n tí alex bá ṣe wà láyé yìí máa sọ fún pé ni mí. ṣé Mr. Túndé ni mo bá sọ̀rọ̀. yeah my name is Túndé ẹjọ ta ló ń bá mi sọ ta ni mo bá sọ̀rọ̀. Um, mo láyọ̀ láti sọ fún yín pé a ti kidnap ìyàwó yín. ẹ ẹ kidnap ìyàwó ta ni. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ṣé ẹ máa bá a sọ̀rọ̀ tẹ́lẹ̀ confirm àbí. ẹ sà ó dà pé wrong number lẹ́pẹ́ bọ́ ó dùn sà ẹwà náà lórúkọ ẹwà kò lè jẹ́ wà lè máa kidnap. hello baby wọ́n kidnap ẹ lóòótọ́ ẹwà wọ́n kidnap ọmọ mi lóòótọ́ mo dáná ẹwà ẹwà. bíbí jọ torí ọlọ́mọ jẹ kó pa mí jọ torí ọlọ́mọ jẹ kó pa mí o. hello yeah ṣe ti confam àbí. ẹwà ẹwà ẹjọ ẹyin tẹsí. wọ́n ti gbà mọ́ mi. mo fún yín ní forty eight hours láti raise twenty million naira if not <laughs> ikú ẹ̀ lẹ́ máa gbọ́. twenty million owó owó kí ni kí lè wá ṣe fún yín kò lè jẹ́ wà lè máa kidnap. and you know what that means bó ṣe máa jẹ́ nìyẹn. mi ì gbọ́ yín mọ́ sà. ó gbọ́ ọmọ twenty million. wọ́n kidnap ọmọ mi. wọ́n kidnap ẹ̀ lọ́tọ̀ wọn náà kidnap ẹ̀ wá. wọ́n ní twenty million náà béèrè wọ́n ti kidnap ẹ̀ wá o wọ́n ti kidnap ẹ̀ wá ìwà kí n ṣe tó máa ń fa wàhálà. kí ni mo jẹ fẹ́ jẹ àmọ́ báwo ni mo jẹ fẹ́ jẹ báyìí hmm, ibo ni mo bá gbà twenty million ọmọ mi ẹ wà mo dárò ẹ jọ ó yá ó yá ó yá. Ah, ó gbọ́dọ̀ wọlé o. ah ẹ̀jẹ̀. kí ni ọ̀gbẹ́ni kí ló ń ṣẹlẹ̀. owó yẹn wọlé two million. owó mo ṣe wọ́n ẹ̀ṣẹ̀ tó wù. owó yẹn ti wọlé àwọn pípù yóò ṣọmọ àlè ṣé ẹ ló dáhùn yìí sẹ. Ah, ẹ wá jẹun jẹun. ṣé mo fẹ́ ṣi fún ẹ ni ṣé mo parọ́ ọdún ẹ̀ fún ẹ rí lánàá ni ọmọ ìyá o ti dáhùn. ọmọ ìyá mi ah. sáré bá mi ṣe tèmi bọ̀bọ̀ bọ̀bọ̀ ní sùúrù ṣáwa méjìlá ṣiṣẹ́ ni a máa wà ní conference ọ̀nì náà ni gbogbo a máa sọ báyìí máa ìwọ náà mọ̀ ó máa dùn ó máa lọ ó máa lọ pàdé. bẹ́ẹ̀ tèmi fún mi náà kí n. farabalẹ̀ bọ̀bọ̀ yìí ọmọ ìyá a máa bíza oṣù ọbàjẹ́ lẹ́yìn tí dáhùn ṣe bóun mọ̀ owó yìí. a máa pe mítìǹsì. a máa pe gbogbo alájọṣiṣẹ́ pọ̀ máa ṣe bẹ́ẹ̀ yẹn ara ń kan mí mo ti sọ fún ẹ láti ilẹ̀ pé ara ń kan mí ara ń kan mí gan. má jẹ́ ká ara kan ẹ balẹ̀ ilé ti dáhùn ilé tí mo wo yìí ti dáhùn ṣe bóun re. mo ṣe ń dún lákàntì ẹ gan mi ò trust ẹ mọ bí wíwá. àjọ máa ń wọ ẹ̀jẹ̀ náà ni ẹ mọ ya. ẹ̀jẹ̀ yóò jẹ ká máa lọ ká lọ pé. a wàá ṣeré ẹ̀jẹ̀. tí ẹbí ń bọ̀ lọ́bí a máa ní ṣèmi a máa dúpẹ́ gidigidi lọ́wọ́ ọlọ́run ọba fún ìrànlọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ gan-an fún oore ńlá ńlá tó ṣe fún wa ó gbé orú owó ńlá yẹn sílẹ̀ ó máa ṣeun ó jẹ́ kójú tì wá níbo làbá máa wá orú owó yẹn sí sórí lágbára lọ́wọ́ ọlọ́run ọba lókèlókè ló máa lọ àmín ò ní tẹ́ àmín ojú òde ní tiẹ̀ àmín gbogbo ìdáwọ́lé ẹ ló máa máa yọ ọ́ sí rẹ àmín ó máa ṣeun ó ṣe púpọ̀. ẹgbẹ́ kan máa dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ọ̀hún. ẹ̀jọ̀ tó bá jẹ́ pé mi náà gbé ẹ̀jọ̀ kí la fẹ́ ṣe báwo la ṣe fẹ́ rówó òun ló fún káàkiri ìwọ ló tó máa sí. Eh, wọ́n tẹ̀ ní gbẹ́ni kankan náà yín máa gbàrú lọ ọlọ́run bàbá mi ṣíjú wọn lára yín mi ì ní rí wàhálà mọ̀ láyé mi ó ti o. àkíyèsí kan ni mo kàn ní o ṣé kì í ṣe pé ìyàwó ẹ àti àwọn kan wọn ní little misunderstanding tó mú kí kanta kò fi wà ní ọ̀rọ̀ wọn. ìyàwó mi kẹ ẹni tó jẹ́ kó jẹ́ ń tún jẹ́ mi wọ́n lọ fúnra mi sà tó bá ti di ọ̀rọ̀ ìyàwó mi àti wàhálà mo lè fẹ̀mí mi bẹ́ẹ̀ tẹ̀ tó kò kí n fa wàhálà ẹ bá bomi sí lẹ́nu ìgbẹ́lẹ̀ tí máa bá nà àbí mọ́ mi. Ah, ah, àwọn náà mọ̀ wọ́n mọ̀ pé kí n ró kí n fọ kí n wò náà ni. ọ̀rọ̀ àwọn tó ń jí ni bí èèyàn ń ṣọ̀rọ̀ pé bí èèyàn bá èèyàn fa wàhálà bí èèyàn bá èèyàn fa wàhálà o. Hmm kọ́lọ́ kan ṣáájọ kó ṣàánú gbogbo wa. àmì o àmì o àmì o àmì o àmì àmì àmì. ayé inú ò le tó báyìí náà bákan la ṣe ń ní ibẹ̀ tẹ́lẹ̀ mọ́ ń sìn ẹ̀kún rí wọn náà ti jọ ọmọ kékeré kan gbé wọ́n ti ń já gbàlagbà kan kí ló ń béèrè owó kí ló ń tà fún tó fẹ́ tó ń gbéyàn. ṣé kí wọ́n bá yàn fa wàhálà náà kán jí gbé lókàn ni. bẹ́ẹ̀ni òwò náà wá ṣèdájọ́ fún mi. àmín àmín ṣáà tètè pé kàn kọkàn ṣèyàwó mi. àwọn ẹ ṣe dúpẹ́ ẹ ṣe ẹ ṣe ohun ẹ ṣe kókó ọ̀rọ̀ bí ẹ pẹ́ fún wa o. tí bá ń sọ nǹkan try láti máa understand now try láti máa understand kí ló dé. ọwọ́ kan ẹnu lẹ́sìn ó dẹ ó dẹ bínú jáde kúrò nílé what happened ṣé mi lè fọwọ́ kan ìyàwó mi mú ni. Túndé no Tupac kì í ṣe pé you are just wicked and heartless no ṣé ṣé kò yẹ kí sense ẹ sọ fún ẹ pé mo ṣì wà traumatized mi ò like i said i'm not doing tóbìnrin bá sọ pé òun ò ṣe nǹkan ó máa filẹ̀ tó bá dé wù mí ṣe i'll come meet you that's all. babe babe just hold on bring your hand. Ah, check, check. No, no, no, no. no. trap me nìyẹn. O fẹ́ trap me. No, no, no, no. I'm not ah. doing. I'm not doing. O trap me nìyẹn. I'm not doing not doing. Um, babe, babe, okay, okay, okay, okay. Listen, fine. Wo nǹkan to ṣẹlẹ̀ ṣì wà lára ẹ̀. Bọ́ Alizu kọ́kọ́ ni mo máa fi gbé kúrò náà. Mo ní láti gbé kúrò lára ẹ̀ kọ́kọ́ tẹ́. I said I'm not doing. Kí problem ẹ? Ẹ bó ti pariwo mọ́ mi. Ó yá má bínú, mo ní pé mi ò ṣe. Ṣé o gbọ́ tí mo ti fọwọ́ kàn ẹ́ láà? Kò ní mí nì. Okay, let's do it this way. Bóyá kí wọ́n fọwọ́ mú bedroom kémi sùn sí sitting room ọ̀hún kí wọ́n sùn sí sitting room kémi dẹ̀ lọ sínú bedroom ìkọ́nu méjèèjì ló máa fọwọ́ mu. torí mo fẹ́ fọwọ́ kàn ẹ́ kí n lọ sùn sí bedroom kó sùn sí sitting room is that, is that what you want? yeah. okay. Ma ma ma ma bro, because o ti ń wù mí jù, you can sit or just Go to the bedroom. Stop! Stop! I said I'm not doing. Ṣé ń pariwo ń sè ṣe fẹ́ kó jọ bí ẹni pé mo fẹ́ rè pẹ́ ni? Mo sọ pé mo ṣe kí ni problem Me ò ṣe. No stop come now. Ah! Kí ni problem ẹ? Da da da da da ohun tó mú kó tó yà mí lẹ́nu tó bá pè mí pé ẹ ọ̀rẹ́ ẹ̀ tún dé o mo fẹ́yàn twenty million máa fọ́ fóun mi dànù. èmi fúnra mi á fọ́ fóun ara mi mo ah. èmi fúnra mi ò bìlíìfù ara mi láàrin èmi àti tó bá sọ fún mi pé ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n kí máa jiyàn reason ni wípé kò tí ì yé mi pé èmi owó ojú eégún tí mo mọ̀nà tí mo gbà make owó mm-hmm. ló máa wá sọ pé mo mú owó yẹn mo fẹ́ san torí obìnrin kan tó bá lè pa kan pàdánù bọ́ńgbà tọrọ ẹ̀ ṣẹlẹ̀ jẹ́ kí n mọ̀ pé no Túndé o ti wà in love. Oh. oh. no, you don't have choice. This is your wife. She's my wife. I love her so much. Oh. Bọ̀bọ̀ gbogbo nǹkan tí mo nílé ayé mi mo ṣe mọ̀ pé òkè ọmọ yìí ni mo ti torí ẹ̀ ṣe ń sìn. Because ọmọ yìí náà love me, náà. Ọ̀hún. Oh. Yẹ́ so ìdíwọ́lé tí mo ní náà ni pé jẹ́ kí n protect ẹ̀ kí n kọ́kọ́ má ṣe then we thank God pé mo rí ṣe. Hmm. Ṣé you get sorrow? Hmm. Túndé wo ọmọ ló ṣẹlẹ̀ love yàtọ̀ sí lost o four letter words ni bí òun miss ẹ nǹkan tó mi rí lost ni o mm. ṣé ọmọ yẹn fẹ́ bó ṣe fẹ́ tó fi lè drop owó yẹn fún ọmọ yẹn. love mi mo ṣe love ẹ lọ. ọ̀rọ̀ science wo ló ń rí. wọ́n mọ̀ ẹ́ mọ iye nǹkan tó pọ̀ bọ̀ kọ́ ni mo lè máa sọ listen ṣé wọn kọ́ mọ yóò ṣe irú àwọn ọmọ tí mo lè máa sọ fún kí bá ṣe ń ṣe bá ṣe ń ṣe eré ìyàwó mi ni mo love ọmọ yìí the only thing i want you to do is just keep on praying ọlọ́run ṣe irú ọmọ yìí náà fẹ́mi náà. èlò ló ní ní àkáǹtì mo sọ ká máa love ká máa ká gbọ́mọ sílé tá a ṣe ní afẹ́ paint world black afẹ́ a lè ṣe tó bá lọ́wọ́ in love. ọba ah! máa ṣe à wọ́n bí mi ní èmi náà máa bíyàn máa convince mi pé kí n má tiẹ̀ má rí àyèmí ti lẹ́ni tí mo fẹ́ fẹ́ báyìí wọ́n náà gbàdúrà tiẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé mo fẹ́ ṣe náà. ṣòrí pé love tó lọ àbí love tẹ̀yìn tó whatever tó bí pọ̀ ní ó fi ṣe pé lè máa disturb iṣẹ́ tá a ṣe kí ló fẹ́ fi disturb inú ilé lòun máa wà wọ́n máa ṣiṣẹ́ tiwa lọ aside kò sí nǹkan kan tó máa disturb ara wọn. Ah. bí tó ń sọ̀rọ̀ báyìí náà máa yí wá àwọn ọmọ tó ló ń bọ̀ nǹkan. Hmm. you know me as i dey play my own game o oh, love do am. but you know me so ah you know want to want to get eh, your pin code ẹ̀wà twenty million you. would you stay would you stay wo bàbá mi má dọ̀bálẹ̀ mọ́ ìdọ̀bálẹ̀ ti gbà lọ́wọ́ ẹ̀ ó pọ̀. ẹ rí sí nígbà yìí lẹ jẹ́ kí n wò pé àá ọmọ lajú ẹ lẹ ọmọ gidi lọmọ náà ọmọ gbọ́dọ̀ fọmọ yìí ọmọ yóò gbọ́dọ̀ yà ẹ dáàdi ẹ̀yin náà ṣe ọpẹ́ ṣe fún ọpẹ́ fún alágbára Ọlọ́run adẹtọjú ní dọjà lẹ arẹwà mi ìyàwó mi gbogbo bó ṣe ń rẹ́rìn inú mi á dẹ̀ máa ṣe wá ń dùn mí inú mi á dùn tí o ṣe fìjọ́ kan bà mí ló jẹ́ tó fi ṣẹ́jú kan bà mí ló jẹ́ ní ọ̀hún ní bàjẹ́. máa fi ọkùnrin àbúrò náà àmì àmì àmì àmì méjì wá bíbẹ̀ tá wá bíbẹ̀ rìn. àmì lágbára ọlọ́run. lágbára ọlọ́run. ẹ ṣe gan àwọn ọmọ ṣe ẹ ṣe ṣe mo dúpẹ́ ṣé o ṣé o ṣé o. ẹ ṣe ká máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. èmi lọ lọ́pẹ́ lẹ́nu. Hmm, ẹ má ẹ má ti jò mo ń bọ̀rọ̀ bọ̀ ẹ lọ́rọ̀. orí tó bá máa gbèyàn ló máa ń gbá láwọn orin pàdé èèyàn. just calm tọ́lọ́hún ò gbé mi pàdé olórí burúkú abatẹnijẹ́ ọkùnrin ṣe bá mi dúpẹ́ lọ́wọ́ torí ọlọ́run ní ọ̀gbìn mi ṣùṣù báyìí mo ń lọ mo ń lọ mo ń lọ mo dẹ̀ fẹ́ jábọ́ sínú kòtò lọ́dẹ̀ fami padà àná ò ń ṣe ni kò fẹ́ mami olórí burúkú aláyé bàjẹ́ ni ọmọkùnrin bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìwọ mami àná ẹni sùúrù àmọ́ mi ẹ̀ máa wọlé pẹ̀lú ọ̀rọ̀ sábò kan lọ àwọn tó bá ti di irun nǹkan jẹ́ kó sọ lójú mi ẹwà èmi ló ń náwó sípò lórí burúkú. bẹ́ẹ̀ ló lórí burúkú ni ẹ o ò kí ń ṣe ìrora bó ṣe ń wò yìí. àwọn àmì ló ń bá sọ̀rọ̀ náà kí ni mo ṣe fún ẹwà. mami mami ẹkọ jọ ń dúró lọ ẹkọ owó jọ wọn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣàmù ìgbà tó kidnap mi gbà yìí. relax o àwa láti wá pẹ́ o ṣó yẹ bẹ́yẹn so calm down o ò ṣẹ̀wá rárá ọkọ ẹ ló ṣẹ̀wá. ìjọ ìdáríjì. calm down. ṣé ah. ká team up so that o ò ní lè fall victim táwa fall ṣó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn ẹni tó pè lọ́kọ ẹ yẹn ṣó mọ̀ pé mo bímọ fún ọkọ tèmi náà ní nígbà yẹn Sodiq ni mo mọ̀ sí o orúkọ wo ló pè fún ẹ náà. Túndé ló ń jẹ́ bọ́tà tí ẹ náà sọ fún mi pé Femi lóúnjẹ lọ́dọ̀ táwọn no maybe maybe there a mix up uh, somewhere. ó ti wà glaring now ó ti clear sí ó yẹ class ti clear sí ẹ̀bẹ̀ yẹn pé jìgólò ni bọ̀bọ̀ yìí. Ah, calm down calm down. sọdí tí mo mọ tí bá fún mi sí lẹ́nu ẹ̀ máa bá mi mi tiẹ̀ mi tiẹ̀ understand gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò yé mi. so now nǹkan tó máa ṣe fún mi ni pé kò kọ̀ ra understand kò dẹ̀ team up pẹ̀lú mi it's for your own good so that o ní fall victim torí bọ̀bọ̀ yẹn ń bọ̀ wá ba ayé ẹ jẹ́ ni o. wọ́n ní kò yẹ sunkún. no no cry no no cry. calm down tó bá ti lè cooperate everything ma go smoothly now. mo ma cooperate so like life ẹ ni. iye mo ma cooperate ma wọ. ṣàfàbàlẹ̀ máa rọ̀ gbogbo nǹkan tá sọ yìí ọlọ́run máa rí sí. gbogbo nǹkan tí bá ní kí n ṣe ni mo máa ṣe ṣe má pa mí má pa mí. àpá ẹ ní sùúrù inú epo kí I love you so much. ẹ kò mí ràn yín ọwọ́ níbo ni mo tún bá yàrá já sí báyìí má ṣe lọ. Please come. Uh, you going nowhere. Please come in. Come in. Come in. Come in jókòó jókòó ẹ. aláṣà fún mi ẹni gómìnà bá wọlé ti dàjẹ́. mo sí everything ló máa yé yín àbí ṣé máa dùn náà pé òun wọn rí ẹ mú làlá àfa sọdí. Brother Daniel ìfakúnlé. Oh, ah. oh so ìwọ ò mọ̀ pé ẹni tó kú àti ẹni tó sọnù wọ́n máa fojú kan rájọ kan. ọ̀ oh, mà ṣe o ṣórí tí rọ́bà lọ fún ogún ọdún ìjọ kan báyìí ló tọ́ wọn. you bloody ass ìwọ gba fifteen million naira lọ́wọ́ tèmi you actually duped me because I thought I loved you. Abi, three million lọ́wọ́ innocent lady ó tún bímọ fún ẹ. Ah. Show me the funny thing yálà já ẹ̀ lèmi I've been on the street for years and I'm still on the street ìwọ oh. mi ò ní issues pẹ̀lú the table has turned now we've settled the scores ṣorí twenty million to san to be wife ẹ̀ tán now. I got my fifteen million naira back keep it and she got a three million naira back too ṣọwọ́n rí two million to Cool. àwọn bloody kidnappers tó rọ owó wá gbéyàwó ẹ̀ láti So, it's just for you to have a wonderful life. Oh, you know I love my social media. Yeah. Uh, I still oh, do. Oh, no. Look at me! Mm-hmm. Are you crazy or something? Hi guys! Now look at this guy. He's a fraud. A scammer. 419. If you do anything with him, it's at your own risk. Shetty Roger. Yes. Orúkọ oríṣiríṣi ló ń jẹ́ o. Fẹ́mi. Sodiq. Ifákúnlé. Brother Daniel. And so on and so forth. Kò ń ṣòun nìkan. Look at this bloody idiot. too. Tí wọ́n pèrè lọ́rẹ̀. Tọ́kùnrùn bọ̀jọ. Àwọn ìdílé ẹ wo bí olè. And for you. Cherry, wọn. They work together. Cartel ni wọn. Sherry. Àwọn idiots. And for your information, wèrè. Wo, What ti kú fọ́mọ mi o. You are dead to my daughter. Hmm. It was actually nice doing business. Oh. Oh. Sọ fún ikú máa lẹ́yìn ẹ̀ tọ́lọ́sìn ilé ìfòṣùpọ̀ wá wá yìí ah, ikú gan ni mo bá yàrá ṣá yìí. iṣu lágbára kò ní gbàlà ayé iṣu ti bàjẹ́ olórí burúkú lè dùn ẹ̀yin gan náà lè ṣu rèé ẹ̀yin gan láyé yín ti bàjẹ́ tábùra yìí orí wọn gan lè ṣu lẹ́yìn òtí ẹ gbọ́dọ̀ dúró tì ìkànnì ẹ àṣẹ bó ṣe rí rèé èmi ìṣèjọba fẹ̀yìn ó ṣe kọ́kọ́ fẹ́ mi dáadáa fọ́dọ̀ yín. ó kidnap ọmọ mi tó bá ti pa kọ́. má mi lọ́nà kidnap ibi twenty million bá má jẹ́ pé ṣe lójó dalẹ̀ tó yẹ kó bí ìtú èmi bọ̀ mi fẹ́ kó jọ̀rọ̀ bí ìgbà tá bá ti fẹ́ra tán a máa yanjú ọ̀sán. láàbò mi bá tó sùn. Dèjìdèpọ̀ ah, eh, Dèjìdèpọ̀ ẹ má ṣe báyìí kó ṣe. ojú ti bọ̀ ní tó bá tẹ̀ láwọn wèrè tẹ̀ ti ṣọ́ bá bí àwa síwẹ̀ yóò lè máa pariwo lè lé ẹ lórí ládùúgbò yìí wọn lè dídé sí sí bí mo ṣe sọ fún ẹ dídé sí ọlọ́run bàbá mi wá wá wá dídé wá láyé èṣù ni ẹ èṣù gidi ni ẹ mi ò fẹ́ rí ẹsẹ̀ nínú ilé ìmọ̀ parí tí mo bá tún rí ẹsẹ̀ tí mo bá tún rí ẹsẹ̀ bọ́tà ayé mà ní káwọn olè ti wọlé sádùúgbò yìí o orúkọ mi kọ sílé àwọn èèyàn kan ló ń sọ wá wá wá ọmọ wa ò fẹ́ mọ́ máa bá tiẹ̀ lọ àti gbogbo àwọn ọ̀rẹ́ rádaràdà mi ò fẹ́ rí ẹnu lé yìí mọ́ ṣó ti gbọ́. ẹ ò mú mi ìyẹn ò ń ṣèrè o ẹ má jẹ́ kó dọ̀dà bí kò lè gbé olè ń gbà ẹni tó bá dẹ̀ mú ogbó olè jọ ní gbogbo wa. jáde mọ́mi ẹ má sọ mí di ìwòyàn kan sí ibi tí wà. wà wà wò ó torí arúgbó tún gan ni o sọ̀rọ̀ tí bá bọ̀ tiẹ̀ máa kọ́ yé dànù ẹ́ sọ̀rọ̀ bọ̀ mi kò bá wà yé má jẹ́ kí n rí ẹsẹ̀ nínú ilé ìmọ̀. olórí àkọ́kọ́ máa padà wọ̀. ọ̀pọ̀ ẹ̀kọ́ kẹ́yìn ọ̀run jẹ ni gbogbo nǹkan tẹ̀sẹ̀ ẹ̀wọ̀n ọkùnrin lẹ́yìn gbogbo nǹkan mi wà lọ́wọ́ ìwé ilé mi wà lọ́wọ́ gbogbo nǹkan wà lọ́wọ́ ẹ̀ ṣé kíkan má. ọjà jáde àdúgbò mi wà lórí burúkú. má sùn kọ́ láwọn onídẹ̀ẹ́rọ́rọ̀ ẹ̀kún o. ọlọ́run tètè fọ̀nà wọn wá ní o ó tètè tún náà ṣírí olórí burúkú ẹ̀yìn ni ọlọ́run bá tó fún bí àwọn wèrè four one nine ẹ́. till the end of time. ṣé kò wá tán báyìí sí nígbà tí mi ń bá yín sóòótọ́ ọ̀rọ̀ ẹ̀ ń kó ọ̀rọ̀ mi dànù ẹ jọ ṣé aju mẹ́ta iná lọ ni wa sọ wá wá kí ló ṣẹlẹ̀ ah, ah. ọdún mẹ́rin tó ń gbajà which one be my own ó dẹ̀ ń wọ́jú wọ́jú ṣẹ́ṣẹ́ tèmi ló já ni ẹni tí ṣe ẹja lélẹ̀ yìí ah, which one come be my own dẹ̀ ń wọ́jú mọ́ mi ọmọ ẹ do like kind thing o you see na you cause am see the way follow me talk na you cause am na you say you dey follow me talk when i tell you you know make person get student make you no wait go ṣe graduation kí n fún certificate i dey tell am ó ní love o i love o that love sef i no understand ọ̀rọ̀ yẹn máa ń bí nínú love love yẹn ló kó bàbá ìfọwọ́ ẹ̀wò ẹ̀wò òní kọ̀ọ̀kan ọlọ́pàá ọba ti kó gbogbo wa a nǹkan tá a máa sọ wúma yẹn ó fún mi nígbà ń wọn á rò pé èmi déèjì déèjì ah, you think pay me o ẹsẹ̀ mi shake no no wà nínú love yẹn rí now you cause am i no dey tell you but nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tẹ́ ṣe bá dá ni èèyàn máa ń tún lò ó. ẹṣin yẹn ló bá pa yín. èmi kọ́ òun ló fẹ́ gun ẹṣin. ẹ má wọrí ẹ má ah. tún òun ló fẹ́ wo má dà á i know sars dey like this o ò ní kankan o send anybody fún ẹ so ọ̀rẹ́ mi i wan fún ẹ six months i know say you no get anybody na only me you get o ti gbé obìnrin ẹ wà bí o ti gba gbogbo property ẹ eh? so wà á dúró síbi wà á pick up padà wá ṣeré but within that six months if you no pick up your village people don follow you be that o oh. six months one to six if you no pick up hmm. mo mọ ọkọ tó máa ṣe o oh. ó ti yẹ. ṣe ṣe iṣẹ́ ìlú náà àbí kó wáṣẹ́ mi. má da ilé lóhùn. ah ok ó ti yẹ. no worry e go happen. wọn àwọn àdúrà ilé. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi ah ó dẹ̀ dùn mí o. Hey, babe. Hello. How are you? I'm fine. Good evening. Yeah, good evening. How you doing? I'm fine, thank you. Where are you going to? Oh, I just want to see a friend down there. Oh. <laughs> yeah, tó bá máa ṣe kí n gbé ẹ lọ àbí ká jọ ṣeré lọ. Ká jọ ṣeré lọ for what? Stop now, my she be a monkey, kékeré now. My name is Tunde, I like you. I know your name is Tunde. Are you for real? Femi. Sadiq, Alex, if I'm not mistaken. Yeah, it's you now. Ojú mi you lè máa tàn mí long trend on social media. So, no like she must sọ pé ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ ẹ trend on social media like everybody kò sẹ́ni tí ò mọ̀ I'm A mọ̀ pé oríṣiríṣi orúkọ ló ń jẹ́. Abẹ́rò pò lè rí mistaken. As for me o, ò lè rí and next time to bá to fair try let's stop anybody kó wojú kó tó stop okay? Please. Damn. Hmm. Ọ̀rọ̀ mi wà everywhere. She mo ní fẹ́yàwó mọ́ ni? Pẹ̀lẹ́. Ah, okay. Now my tongue. Yes. Put on there. Mm. truth. Truth. Yes. Good. Yes. Smile. Um. Mm. Yeah, ah. Joe. Okay, I got it. Tell me your favorite sex position. <gasps> My favorite sex position. Sure. Hey, doggy. Hey. Yes. Aww. Ah, ah! Shuri. tí bá kúnlẹ̀ i mean ṣé mo ṣe máa kúnlẹ̀ tí mo máa ga ìdí yẹn sókè mm. tí bọ́ọ̀ yẹn wá ń mi látẹ̀yìn mo lè lọ ten rounds like orí mi máa ń yí tó bá ti ń dọ̀rọ̀ dọ́gì <laughs> dọ́gì dọ́gì ló yes oh my god it's only ah. dọ́gì o ẹ eh? oh. kí ló expect ma ṣe missionary it's only dọ́gì i like. Oh my god. orin orin orin orin. nǹkan tẹ̀ ṣe ò make ayé yín padà bàjẹ́. nǹkan tí bàbá ẹ̀ ṣe. that's all this doesn't make any sense to me it makes sense, that now. kí ni nǹkan fẹ́ kà ṣe kankan báyìí. now you are talking. ah Udara. Cholapo why are you doing this. ṣé ìnìkan lè bí mi is it not my father. Ah! ló ṣe. wọn lọ gba etí mi. Eh. kò sí kí lójú nínú kí ló sọ pa mí obìnrin kúkúrú ti bẹ lọ́dọ̀ ọjà orúkọ tí wọ́n pa àwọn ẹ̀yà ẹlẹ́yẹ. you are a bastard. you called me a bastard. As you were there that day you asked me to kill you the guy. ilé ẹ̀kọ́ wá síwájú mi kó wá apologize. apologize for what? Ah! bá yín kọ́ ó stupid tó bá sí ó tó báyìí òun gbà létí ìjọ tó bá kí ẹ múlẹ̀ tó bá lù ẹ̀ wá sọ wípé àbúrò ẹ̀ rẹ̀. You're making noise now. Ó pariwo. Wo inú mi ò dùn sí iṣẹ́